العباد من كان يرجو الله وصدق الله ثم أصلي والحمد لله أن ترى لكي حومك ó ní ìjókòó tí wọ́n fi máa ń rí ìyọ̀nú ọba dẹ́dẹ̀ àwọn jíkà parí láyọ̀ ń ta wá kọ́ bí lékún lórí bí a ti jọ pàdé ọba dẹ́dẹ̀ dáadáa ọba dẹ́dẹ̀ abánisọ́rẹ̀sán olóore bákan náà tọ́pìkì tẹ mú ìṣì tọ́pìkì kan ni tí júwe bẹ́ẹ̀ gẹ̀gẹ́ ṣe rí wípé inú ọgbà yìí dáadáa lè fi ń bọ́bà dẹ́dà ló bẹ̀ nítorí rú tọ́pìkì láyélé ní tọ́rọ náà ní gbogbo tí èṣù àwọn tó lò ní sábà bí kí wọ́n panupọ̀ wípé tọ́pìkì tá a fẹ́ sọ o náà ni man na'khud dínana aw ma na'khud indahu dínana aw ma na'khud minhu dínana tààlà fẹ́ mọ́ báwo lẹ̀ sí wá sí rí báwo ní ẹ̀ṣẹ̀ jú ẹ̀ntá ma gbẹ̀ ìsìnlọ́dọ̀ rẹ̀ ẹ̀ntá kí láàfi dọ́ọ̀ kí láti dá àwọn náà mà kọ́ wá bí ọba dẹ́dà àti àwọn àtẹ̀yìn kọjọ ọ̀kọ́ yọnu sí wà láyé àti ní gbangba àlìkíyàmà mo rí pé ọ̀rọ̀ ẹ̀sìn lábẹ́ sọ وللدين لغته أثناثي ميدير ولغة الدين العربية إدي أثن وكنيو عربية يوى داكا changes لاربوا كل با in order to make it clearer kọ̀kọ́mọ́ tún jẹ́ clear clearer kí ni ká bọ́ síbà yóò wọ́n sóòpọ̀ àti fẹ́ sọ bẹ́ẹ̀ ṣáájú kí n tó sọ Iran على هذا الموضوع الراعي في قبره ان إيه، إيه، إيه، جنوب لا اله الا الله لا اله الا الله جماعه ìbéèrè kan bẹ ìbéèrè dàbí ẹni wípé ọ̀rọ̀ tó kí n torí ẹ̀ dáwàtáyé dáwàtáyé kí n torí ẹ̀ dáwàtáyé ẹlò ní káàmà bí i káàmà rẹ̀ ẹlòmí ìrògbò oúnjẹ oríṣiríṣi tẹ̀lùmí ọmọ mú ṣùgbọ́n bá dẹ́gbà fúnra rẹ̀ lọ dáhùn wípé wọ́n máa kọ́lá kòtò lè náà wàlì ìǹsá ilẹ̀ ní àbùdọ̀ ìdáwò èèyàn àtàwọn àtàwọn lásán in ti mọ̀dá wọn fúnà ní wípé wọ́n máa tó sì tèmi ọba dẹ́dà àdín nítorí ẹ̀sìn lọ́ba dẹ́dà ti dá ta ni ó rẹ̀ fún wa ẹ̀ ti bá lára rẹ̀ ìdíáwò ni tí máa ń pẹ̀rẹ̀ ní alimu rọ̀bàní a sì mọ̀ pé tí a torí ẹ̀dá wa òun lẹ̀sìn bóò láti wá dẹ́sìn yẹn mà tí òfin ní jẹ́sìn ibi iṣẹ́ wọn wà ní annabi sallallahu alaihi wasallama bó isa fi lè ẹ̀lì annafi wọ́n bí ànàbí ìjẹ kálọ̀ ọmọ lọ kò sí nkẹ̀kẹ́ tí ó máa tàjù lásìkò yìí kò sí nǹkan kan tí ọmọ alákọ̀ọ́lẹ́ tí lásìkò yìí àti gbogbo tó bá yà sí di ìmọ̀ ìmọ̀ wá pọ̀ tí mọ̀ bá ti jẹ́ ìmọ̀ rẹ̀ tí ń sáǹfààní ayé òní ìmọ̀ yẹn ń sáàpù ní o nǹkan mí tún ní o ó sá jẹ́ ìmọ̀ kan tí ń sáǹfààní ibẹ̀ láti máa bá orí ibẹ̀ láti máa bá dáadáa ṣùgbọ́n tí wọ́n bá dẹ́dà ó ní bí màtírí ọ̀pọ̀ tó táájú lè rò lóhùn òun náà ni ìmọ̀ kọ́ra lọ́wọ́ fọ́lọ́rọ̀ sóyìí

òdì ní ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ yí òun ló gbé ẹ̀sìn wa lọ́wọ́ kí ni ẹ̀rí wa jẹ́ àti sọ̀hìn ìdàmà muslim rahimahullahu ta'ala min asari al'alimi arrabaniyi muhammadin ibni sirin afọ́gbọ́gbọ́ sì rí wọ́n sí èmi àti ilé tí wọ́n ni ìnà àwọ́dàlì rí ní màdínú ìmẹ̀ ẹ̀sìn tẹ́ẹ̀fẹ́ kọ́ ìtẹ́ẹ̀fẹ́ mẹ́yìn tààlẹ́ ìgbàlọ́dọ̀ rẹ̀ kó tó kàn ìmẹ̀ ìgangan dínú ohun lẹ̀sìn tẹ́ẹ̀fẹ́ sí fọ́lọ̀ ìmẹ̀ ẹ̀sìn gangan ìmẹ̀ ìgbàlọ́dọ̀ rẹ̀ fún fáńdòrò amma ta huduna dinakum ó ń kálukú ní ẹ̀fọ́rabalẹ̀ ẹwẹ́ ń tẹ́ ẹ fẹ́ gba wọn wá pè ní màmá ẹwẹ́ ń tẹ́ ẹ fẹ́ gbẹ̀sí ní lọ́dọ̀ rẹ̀. Ànábì sallallahu alaihi wa sallam tó jíṣẹ́ pé àbí ò jíṣẹ́ pé wàlúwà ìwò jíṣẹ́ pé. Wà fún ìsàbìlì wọ́n gbé àdìrẹ pẹ̀lú kíni o pẹ̀lú ìmà iná sí máa pe àwa mùsùlùmí ummatu iqra àwani ummaka musulmi ummaka àwọn ọmọ ìṣèwádìí lórí gbogbo àwọn àlàmẹ́rì khususan lórí ẹ̀sìn wa kó tó kàmì ẹ̀sìn wọ máa yìí náà tó bá lọ tó bá bọ̀ ibi ọba ti fẹ́ sọnù ẹ̀sìn wa ní òye àwọn pẹ̀lú àgbẹ́gbẹ́ àbáṣìjọ́ kan rọ́dí ọ̀tàbọ̀ ọwọ́ amúlábáyìí labani eh, wàrà wàrà ràkúnmí àwọn àmàlú ọmọdé kírìmù kan nínú tó bùkátà àkẹ́yìn òṣèlú ẹnu tí a bá ti mọ́tán àwúlà ìsìsì wà níjò ní ẹ́tẹ̀wà gbójáde kì í pẹ̀tẹ́ wà gbójáde wípé nínú labani kírìmù kan bẹ́ẹ̀ tí ma ń ba èrìgì jẹ́ tó ń tọ́lọ́ tí ìsìláàmù náà wọ́n ti rí padà gbogbo ẹ tí bá ń kọ ikú ẹ̀ kí ìdáhùn kankan ní nǹkan bíi twenty wọ́n fi fíyà ṣègò tọ́bẹ̀ sọ pé òòrùn yìí ó sì kò yí ní bẹ́ẹ̀ kí lọ́dà ní ti padà ìtì yìí ìmọ̀ ayé yìí náà nítorí pé ẹni tó da ayé yìí ló ní ẹ̀sìn ibi tó bá ti dorí kodò ní ẹni ààyè ìmọ̀ ẹ̀sìn náà yóò tó fa ó wá fi wá sórí tó dáa pípọ̀ òun náà ni ìmọ̀ tó sún ìyàmọ̀ náà ó ṣàlàyé bá ti dọ́lọ̀ mà àtàwọ̀ṣe àti ṣàlàyé títí fa kúrò la ilaha illallah tó fi hù ẹ sọ pé la ilaha illallah ẹ jèrè ọ̀ṣọ́bá kí ìjọsí tọ́ sí àgbẹ̀bàdẹ́dà ọ̀ṣọ́ bẹ́ẹ̀ fà á sí maka ọ̀rọ̀ ọ̀rún dé ọkọ̀ àbáṣe kí ọ̀n ẹ̀ tí ọ̀bà bá ń ẹ̀ tó bá bá ń

òkèyà àwẹ̀ ní gbogbo àrísàn sára yẹ zaka bá ṣe yọ àrísàn sára yẹ hajji yóò tún máa sọ fún àrí pé kúrò àní ìmọ̀nà sí kàkùn tẹ́ bẹ́ẹ̀ tẹ́ máa ṣe hajji ẹwò bí mo ṣe ń ṣe sára àní ìlà alùpàkù bá da àmì hàdà ó súnmọ́ kájọ́ máa pàdé lẹ́yìn ọdún yìí nígbà tí yóò sàgbà lọ́dọ̀ ànábì bóòlù ṣe bá àwọn tí wọ́n ti gàba lórí ẹ̀lò irú sùúrù ló ọkọ wa ìgbàgbàgbára dọ́dọ̀ rẹ̀ bóò ló ṣe lò ó sọ̀rọ̀ wá sọ̀rọ̀ bí wọ́n sọ̀rọ̀ mú wọlé ọkọ wa ẹ̀kọ́ béèyàn ṣe máa ń jẹun ọkọ wa ẹ̀kọ́ béèyàn ṣe máa ń sùn ọkọ wa kẹ́nìkanú àwọn jíù ọlọ́kan náà mùsùlùmí jọ kan áá mú lè fi ṣe ogun kẹyìn gínígíní báyìí tó tún fi edé bí bẹ́ẹ̀ ṣe ah, ah. sallallahu alaihi wasallam jama'a tẹ́ ẹ bá rí ọmọ tí ń bẹ nílé ikú lápẹ̀rẹ̀ ó ti wá lu ọdún kan. àwọn jẹ́ sọ́lẹ̀ ti yẹ díẹ̀ díẹ̀ láíláí ẹ̀ lè rí kó fi ọwọ́ ìlú yúgọ́ọ̀tì kan máa mú. ẹ̀rẹ́ ẹ̀rẹ́ pòfẹ́sọ̀ tí ó kú òní tọ́lẹ́ẹ̀dì tí ọmọ fọwọ́ sí mú ọ̀tínà. ìsìláàmù òun ni ẹ̀sìn tọ́jọ́ wípé làákàyè òun ènìyàn òun ní fàlàkàyè ní tẹ̀sẹ̀ ó ti wá kí àbámu àwọn bọ̀. Àmìrì wàsánà wọ́n àìwà sálámà. Ọwọ́ arú ni àwọn onímímà tí wọ́n jó mímà tí ẹ̀jẹ́ ni ọlọ́run. Àwọn sì lágbọ́dọ̀ gba ìmọ̀ lọ́dọ̀ wa. Àwọn là ń pè ní àlèrúlà máa wò àrọ̀báni yòn. Àwọn àfà tí wọ́n máa ń rèèyàn pẹ̀lú kékeré mà ṣáájú nílá mà àwọn gangan fúnra wọn wíwò wọn àwòkọ́ sí ilé làwọn gangan bóò láti fẹ́ dá wọn alìwòlàmá àrọ̀bàrí yún àwọn sọ́fà wọ́pùn subhanahu wa ta'ala bí sifatin hàn ìròyìn márùn kan bẹ ọba adẹ́dà náà náà fi ròyìn àwọn àfáì wípé ẹ máa balára wọn àkọ́kọ́ ròyìn náà ó ní alkhosya ìbẹ̀rù ọlọ́run tó pure ìbẹ̀rù ta ni o ìbẹ̀rù ọlọ́run bá tó pure ọlọ́run ni innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí ìbẹ̀rù wọn sọ́dọ̀ ọba dẹ́dà pure nínú àwọn èèyàn mi àwọn mímọ̀ tí àdéhùn ọlọ́run yìí àwọn wo òun nínú àtọ́tọ́ lọ́wọ́ ẹnìkan ní alọ́sí England alọ́sí Australia alọ́sí America adẹ̀ báyìí apá káwọn ọmọ bẹ̀rù abálára tí wọn náà ọ̀tọ̀ ni ìmánì tó píọ̀ ọ̀tọ̀ ni ìmánì màṣín kí n túnmọ̀ ìmọ̀nì kọ̀mpútà kọ̀ láǹsọ supermarket ti wà tó tóbi wọ́n tàbí kó wọlé yọ́ra tó wù díẹ̀ díẹ̀ àwọn tí wọ́n ní supermarket tí wọ́n bá ti ṣe general auditing wọ́n rí pé àwọn sọ kí ni ìṣẹ̀lẹ̀ wọ́n jẹ́ kòrò mú ọ̀dà ẹ̀jẹ̀ àti kámẹ́rà gbogbo tí àwọn ọ̀bá wa ṣe bí wọ́n mọ kámẹ́rà rẹ̀ dà kámẹ́rà wọ́n tó ṣò náà bí kojú ẹlòmí òdìdú ẹlòmí òlòfẹ́ sí àfúgbàmì yóò ẹjẹ́ ọ̀ṣẹ̀ kọ̀ǹpútà kan kó jẹ́ pé gbogbo tí ó bá máa wọn ní supermarketi yóò gbáwájú nǹkan yẹn kọjá tí ó bá gbáwájú ẹ̀ kọjá padà tó bá fẹ́ bóde kọ́ máa pariwo àwọn ẹ̀kí máa ń jí nǹkan tó ń kálukú fún ìjọba ìgbàgbà ti àwọn ọmọdé mo rẹ̀ tó níbi bọ́ọ̀ṣì o kò tó rọ̀ ọ̀rọ̀ wọn bọ́ọ̀ṣì kan kó fi sáko bó ṣe kọjá wájú máa sì máa ń pariwo wọ́n ti wo gbogbo nǹkan tó rà wọ́n yà pọ̀ ẹ̀wọ̀n bàbá búrú sí mi ní bá ń wò báyìí gbogbo àwọn tó wára nǹkan náà bá ń wà ojú bá ti ààrẹ ah, ah, ó ń ga ikú bá padà ilé pé tí wọ́n bá gẹ́lẹ̀ ìdìbò rúbá yóò ẹ ń bá news and spread sínú ìlú ló ń ga ikú rẹ̀ pé ẹ́ láyé òbí ní ìtújú nǹkan máa lẹ́yìn ìṣọ̀wọ́kẹ̀ ti bá lọ. ni tó bá lọ ìlú míì tàbáyè ní tí wọ́n ti nírò àwọn nǹkan ẹni òun yóò mùsùlùmí kan sí àwọn ẹni ọlọ́run kan àwọn ẹni làwọn tọ́jọ́ pé kọ̀rọ̀ wọn dá òde wa dá jọmọ́ ẹni tí kọ̀rọ̀ rẹ̀ bá ti dá òde rẹ̀ dá wọ́n gbé báàgì fún yàn wọ́n ti bọ́ọ̀bù bẹ́ẹ̀ wọ́n wá fún ní five naira pé sí ẹ̀gbẹ́ station bẹ́ẹ̀ o nígbà náà ó ní bọ́ọ̀bù rí mẹ́fẹ̀ẹ́ sára gbé bẹ́ẹ̀ sí kúrò

alìrúlámáwò àrọ̀bàní yóò wọ́n tó bá mọ́ rọ̀mọ́n bí lọ́ṣíà ọba adẹ́dà fún ara rẹ̀ olóròyìn wọn pẹ̀lú ìpayà àwọn irú ìbẹ̀rù wo ìbẹ̀rù tó píọ̀ ìbẹ̀rù wo ni o ìbẹ̀rù tó píọ̀ obìnrin jẹ́mọ́ gbogbo jẹ́mọ́ ni wọ́n máa sọ ìsìláàmù yàtọ̀ ẹ̀rù ìsìláàmù ìkíní yàtọ̀ ìsìláàmù yàtọ̀ rán fún àwọn tí wọn ọ̀gbọ́ ẹ̀sì fún ọ̀fẹ́ ṣe wọ́n pọ̀ kò tó bẹ́ẹ̀ sí náà fáǹsì rẹ̀ ní lórí àmì àtẹ̀yìn ọlọ́tọ̀ sí dáàrin o ìlú ìkẹ́kọ̀ọ́ yìí wọn ò sí mẹ́nu láìpù yìí wọ́n ti pé civilization lágbé wá o ìrún ní fi jẹ́rẹ́ ara rẹ̀ láì sí ìpayà tó pure òní kọkùnrin kọlọ mọ́ bóbi olóbìn lọ obì tí ìṣẹ̀lẹ̀tọ̀ rẹ̀ àwọn ọmọ wa fọpọlọ sọ fún wípé àfà wàláì máa fẹ́ kẹ́ ṣe sùúrù sáà kí ní ìfẹ́ dàbí pé ẹ̀yìn kan ọ̀gbọ́n ẹjọ́ tí wọ́n bá pọ̀lọ́ sí wọ́n lẹ̀ mara wọn ni how many minutes

ẹlẹ́ẹ̀kejì àlùkùṣúrù ìyàtọ̀ bá rẹ̀ kọ́nà àti ìkùṣúrù àlùkùṣúrù fún ọba rẹ̀ sọ wípé ọ́ṣì ìyìn àgbègbà àwọn tó jẹ́ wípé títóbi ọlọ́ ìkùnrin jẹ́ wọ́n sì níbi gbogbo kan jẹ̀mọ́ra kí wọ́n sọ pé èèyàn jáwẹ̀ bọ́rọ̀ kọ̀ọ̀kan àgbàlagbà bọ́lá wa kan bẹ gbóyìntò sí sí wọ́n báyìí bẹ́ẹ̀ bí fifty seven fifty eight wọ́n máa jáwẹ̀ ní kọ́tà tó sí nírọ̀lẹ̀ sáwọn ló máa ń jáwẹ̀ kọ́tà tó sí akéde pẹlẹ nígbà wá di pàṣẹ ní tú ló wá di ẹ̀bẹ̀ kí ló kù mà láàmà wá rọ̀ wọn khashi'ina lillah àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n ṣe àfẹ́ẹ̀sìn khashi'ina lillah ẹ̀ẹ́rìn wọn tí wọ́n máa ra wọn lẹ̀ pẹ̀lú pé in tó bá lè ṣékè ní ọ̀n pàtàkì pẹ̀lú àrídà àwọn àfáàrẹ àwọn àpàlàpà lẹ́ Yorùbá wọ́n ní gbogbo tójú bá rí kọ́ ni ẹnu máa ń sọ gbogbo kí ni o gbogbo tójú bá rí àwọn ọ̀jọ̀gbọ́n ní kéèsì òwe àfà tó fẹ́ pàdé ọlọ́run dáadáa gbogbo tójú bá rí fún àwọn àfà ẹ̀yìn ọlọ́run gbogbo tójú bá rí lẹ́nu máa sọ lọ́dọ̀ ọ̀tíyàn ṣùgbọ́n wọ́n sọ pẹ̀lú mìzánù ẹ̀sìn ká gbé ọ̀rọ̀ lọ́wọ́ òun náà ní ẹ̀rẹ́ ló bá ní pé ọ̀rọ̀ o ṣùgbọ́n bá a ṣe pẹ́kẹ́ ẹ̀ sọ́rí ìtajà fún yẹn rí àwọn náà rí láwùjọ. ń tá àgbà ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ọgbọ́dọ̀ jọ̀rọ̀ yàrá wọn àní tó ti wá lò sí kalẹ̀ lẹ́yìn ẹ̀yìn lò sí ojú nígbà wọn bá àtùmọ̀ àtàgbà fún àfúlé ìdá kíláwà fẹ́ ṣe owó búnà lówó tẹ̀ lọ́sùmọ̀ kíláwà fẹ́ ṣe wọ́n sì gbọ̀wọ́ pàtó wọn lọ. Khashi'ina lillah la yashtaruna bi ayati àwọn àfà arẹni fọ́lọ̀. Ẹgbẹ́ ní o, arẹni fún ọba àdẹ́dà kí ara tẹ́ mọ̀ bá lọ́dọ̀ wọn àtàwà àjọ wàlúwàlù ó ń tẹ̀rí bà ní wọn máa ń jẹ́ àtàwà àjọ rẹ̀ kí lẹ̀ rí wa ọ̀rọ̀ à ń sọnù pé sorry nínú sọ́rọ́tù hijir wà fíìm jẹ̀nà haka níma ní gbogbo ìraga sí ọ ọ̀rẹ́ mi ní ọ máa bá mú ìṣe wọn rẹjẹ rẹjẹ àwọn àfáàrẹ tí wọ́n ń sọ òyìn àmọ́ ọba dẹ́dà wẹ́dà bọ́sìn búlí bọ́sìn tàlọ́kọ́ngé ẹ̀yìn àmì tí ó rìnrìn pẹ́ lọ́rọ̀ dámà mẹ́ẹ̀ lóhun owó rí àjíjà ẹgbẹ̀rún mọ̀mọ́ náà bàbá máa gbé ẹ́ pé wàá yàwó lọ́dún mẹ́wàá wàá padà wálé wàá tún pèpè kejì wàá yàwó rẹ̀ twenty years wàá tún padà wálé wàá tún pèpè kẹta wàá yàwó rẹ̀ ìyó bàbá náà fún ẹ̀dá fún ẹjọ́ sọ ọ̀nà pa fẹ́ǹkúrà ni àwọn àyè tí àbá kà tí ó yàwó rẹ̀ àti ìfihàn àṣẹ ti hàn lẹ́yìn ṣe bí àgbẹ̀bí ọlọ́sọ kò rẹ̀ kalẹ̀ olóṣìkò ọ̀sọ̀ àbá níbo ní ó ń kà bẹ̀kẹ̀ ti yàwó torí afẹ́ gbọ́ lápò àwọn èèyàn ṣùgbọ́n ẹgbẹ́ àgbẹ̀ ni ó ọmọ ọgbọ́dọ̀ ṣìkà ó torí ẹ̀mí èyí kò tó pé o ló kàlù fọ́ọ̀mù wa so ṣùgbọ́n ọ́fíìsì kà ìjì wọn náà mọ̀ pé o lè ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó yọkí ẹ̀bẹ̀ ká kọwọ́ bá kò mú lọ báyìí tọ́ba ti ń kà tán ẹ̀ máa ná sínú báyìí kìlàbẹ́ gbàgbére. àtàwádù àwọn àfẹ́ẹ̀sì tí ó ń sọ wá mọ́ náà tí è bá ṣẹni tọ́lọ̀ ọ̀bà fẹ́ yóò sì ṣe wọ́n máa ń rí wọn fi torí pé wọ́n ra wọn lẹ̀ wọ́n èdè èèyàn gàràgàrà kò séyàn wọn ni wọ́n bọ̀ ní ìsìtì láti nǹkan bí ẹ̀yìn hù wọ́n ti wá kó ní síta lọ́bí àlà àlọ́ àlà àlà àlọ́ ó tó ń lọ́wọ́ àlà àlọ́ lọ́wọ́ sí ìgbà kan rí àlà gbogbo ẹtí kọjá pé kí ló à sùúrù tó kọjá pé lónìí àwọn ilé ìwọ̀n kọjá àbẹ̀kọ̀ wọ́n ráyè gan torí dájú táìmù méjèèjì pẹ̀lẹ́ lọ́wọ́ bí wọ́n ṣe gbàgbọ́ láti wá kéèyàn gẹ́gẹ́ àti gbàgbọ́ wọ́n ti wà náà gan ẹlòmíì tí ohun tí ó fẹ́ sí bí ọ̀kan gan fún ìpẹ́ sí ìdìgbé èmi gẹ́ fẹ́ mẹ́ni ọ̀hún táwa ló ń tọ̀ tó tó rẹ̀ ọlọ́run ti ajẹ́jẹ́ o ìnìdákọ̀ ní ilẹ̀ Yorùbá wa náà ni ọ̀rọ̀ tí wọ́n sọ yìí káàpẹ̀ bóyá bíi thirty two years ago àtàdélo ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ bóyá bíi bọ́mọ́rẹ́ àǹgóòdì àfáàgbà yìí gbàgbà dé ní rọ́bọ̀ bàbúrẹ̀ gbàgbà jókòó ọlọ́pàá wọn wọ́n jókòó báyìí ní abá gbójú òkè wọn ju sámà gbogbo kàlùkù gàdì sẹ́m ẹnìkan náà ní ìṣòro ní ẹ̀rọ àbáwò ẹ̀dàkọ̀ ẹ̀dàdé o bàbá ti kọ́ ẹni sòrò wọ́n ti fílẹ̀ kọ̀pá bàbá ti kọjá sámà báyìí ẹ̀dàkọ̀ kàlùkù dì Bàbá náà ní ilé jókòó yìí. Bàbá ló tó tó lọ. Wọ́n sára ju kúkú náà sókè náà

When I was drinking tea, when I was drinking even with my father, kò sí ìrùsà mọ̀ rẹ̀. Ẹni tí kò dọ́lọ́ mọ̀ rárá ní àwọn wíwá. Àtàwọn dúró àwọn eléyìí, ẹ máa bá wọn lẹ́ni tó jẹ́ wípé láyàtàrọ̀ fàírùn alẹ́ náà, wọ́n èé gbéra ìmáàmù náà tó sọ bí mo sáàjì wá tóbi tó èèyàn bí 2000 àtàlẹ́ ọ̀rọ̀ sáàjì ìmáàmù nìkan wá láàyè kan fún òbí ẹ̀ nìkan dákọ́ babẹ̀ àẹ́ lè báwọn àfẹ́ ni ọlọ́mẹ jẹ̀máà ṣẹ́rí lẹ́sìn wa gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe wá sí lọ́yìn ọlọ́pọ̀ ọ̀gbọ̀rọ̀ dùn lẹ́yìn ni nínú ìsìlámù tọ́lọ̀ fẹ́ràn nàbí sọ́jọ́ ọ̀gbọ̀rọ̀ dùn lẹ́yìn ni lókùlù gbà tí èbá ṣe pé ìwú ọ̀fararú awọ àdírọ̀wọ́ rẹ̀ jẹ́ kò sí pọ́blẹ́mù lẹ́nìkan wá dúró báyìí lọ ayọ̀ ìbọn lọ́gbọ̀bí ókè Àtàwádúrù àwọn àfẹ́ẹ̀sì tí wèé sáfẹ́ẹ̀sì kí láti fọ́lára wọn ìrọrẹ nílẹ̀ tó bà dẹ́dà ìrọ̀rẹ́ nílẹ̀ alẹ́bíwà sọ́gbọ̀n bá sára ọ̀rọ̀ mọ́ sí ìjọ kan lọ́gẹ̀gẹ̀ bí nígbà ìgbà ló bá bá kẹ́lẹ̀ gẹ̀ẹ́sẹ̀ ojú ẹ̀ tí ń di tàlọ́dẹ̀ ilé ìwò fàbádà ayẹ̀ ṣùgbọ́n ha dùdó ti yí ṣẹ̀rí fa àdìwà ń fi ọwọ́ ara rẹ̀ ó wà lọ mú nǹkan àdìwà ń ha ó ń bí nǹkan ìfi ha fún ara rẹ̀ fún ara rẹ̀ sọ́ra wà sọ́ra bí wọ́n sọ́ra mú Ah, ah, ẹjẹ́jọ náà ṣàyí tàbí tàbí tàbí tàbí rọ́lẹ̀ lọ́gbọ̀n tó fi kan ṣogbọ́ níbi sàárẹ̀ tọ́mọ rẹ̀ kú ẹkú ìpọ̀ àndì bá ń bọ̀ tóbi ni ìsírí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ sùúrù ọlọ́ntọ́lọ́mì náà lọ́gbà orí ló sì ti fẹ́ fún ọlá ìjàmá ó ní bàbá wà tí ẹ̀wọ́ ti dáńpẹ́ yìí sí ṣé wádọ̀wọ́ ìkan ni dánú yìí fi dùn bí wáàtí ìyẹ́ ìparadì bá ń lọ ilé ìtẹ̀jẹ̀ làwọn kan bọ́ wá bó bìrì gbá iná wọn sùúrù lọ àdébí ló gbé ìdáàbò bá wọn ike tó wọ mọ́ wọ́n fẹ́ nígbà lọ náà rí fàlámtẹ̀gì bàwà àbàyè èèyàn màtàkùnrin fẹ́bìnrin ìkọ́kọ́ nínú wípé kò ní great man láti ká kọ̀ọ̀kọ̀ wọ́n láti pé wọ́n rẹ̀ ìgbà ń bọ́ gọ̀ọ̀gọ̀gọ̀gọ̀ so the key form from where ṣé ọkọ̀ ẹ̀rọ ibi àti kẹ́ndé lọ àdúgbò ìbájáde ṣọ́ṣọ́lọ́ àdúgbò ìmọ́lẹ̀ oṣọ́lọ́ tó wá sọ́mà rẹ̀ pé à tí ẹ bá ní mùsùlùmí ṣe sùúrù lórí àdánwò tó gba ládá ìnàmà àṣọ́bùrú ìfọ́jìmọ̀tì ìhùlà ìgbà sádẹ̀wò bá ẹ̀ṣẹ̀ gbòrò lára èèyàn tí èèyàn fi sùúrù pàdé ẹ̀ ni ló dorí èèyàn kodò ìgbà nìyàn ọgbà ládá o ọmọ ó ti ń ṣe òṣèlé ìdá ó sì rí tó dùn tẹ́lú orí wọ́n pariwo rẹ̀ gbogbo ayé mú sí bọ̀ jẹ́ ìwìkú ìtúrínù wọ́n sáré ẹ̀wà gbẹ́kọ̀ wá fún ó ní ẹ̀kọ́ sí wọ́n lọ́wọ́ mọ̀fẹ́ jàjánú ní ẹ̀sán gbẹ́kọ̀ kú ìyẹn jẹ́ bí 8:30 láàárọ̀ ẹkú ìnira olùkúrẹ́rì 11 12 nígbò òdìdí wá ohun rẹ̀ lọ lè díẹ̀díẹ̀ nígbà tí èpò di 2:30 ní gbogbo wà nípa ìṣẹ́ tó wà nígbẹ́ kan wọ́n ní ọmọ ìwọ̀n bẹ́kọ̀ fún ní ẹ̀dẹ̀ bẹ́kọ̀ fún ó ní ẹ̀wọ̀n ẹ̀dẹ̀ kọlu kẹ́ẹ̀tì ẹ̀kọ́ mú mi orí ẹ̀ ọgbọ̀n báyìí ní pé lọ́gbọ́n àgbàkẹ́gbà ẹ̀ẹ́bì ó ní báyá kò ní ṣúgà ní ó ti mọ̀ sí ó ní ṣúgà ó ṣúgà sí àmì

Ah, bàbá wa bàbúrò bá lè mọ́ṣúmọ́ bí wọ́n tàn án lọ ah, ìmọ̀ ọlọ́run ni wọ́n níbi ìrẹ nílẹ̀ lọ́wọ́ ni wọ́n èdè wọn náà níbi ẹni tá a bá ń bá sọ̀rọ̀ kò sí ẹni bẹ̀ kẹ́kà hálùkà ìbá àjẹ́ ọmọ hundred years náà ni wàlá ìkún bàbá wọn lò fún kíkálùkù ní àìsí ìtòkù ẹni òwe kan èyí tí àwọn máa lò fún ní kí ni o plural fún àpẹẹlẹ àti ìwà dáadáa tí ìfẹ́ràn bàbá yìí bàbá wọn sì ní ọ̀ṣun ọwọ́ òtàrà wọ́n ti di àfá wọ́n tún wá tó lọ́rọ̀ bàbá náà báyìí sọ̀rọ̀ mo jòrá aṣẹ́ òfò tèzìkì àwọn àfẹ́ẹ̀sì nu ó dùn ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ṣúṣùmọ̀lù olùkí ìwà wọn wà dáàfin àwọn àfáà àti ọjọ́ pé ọba ni yóò ní wọn tí ń sọ ọmọ bàdẹ́dà ìwà lẹ́ẹ̀sì máa mà wọn wípé ẹni ọlọ́run làwọn ẹni ọba nígbà òfin orí ẹ̀rọ alùpàá ẹ̀sìn wà nàbí yìí ń sẹ́ ẹ̀pọ̀ ìwọ̀n lọ́wọ́ jù kò fi ọmọ lòyìn ẹ̀ ó ní ọmọ rẹ̀ pọ̀jù ló wà ìnàkà láàlá hulùkín àwì àìwà rẹ̀ dáàpọ̀ yàgbẹ́bì àlẹ́sàfrán alẹ́bì dàtí nídà náà ọba nídà rẹ̀gúlétì ẹ̀ pín ẹnìkan ò lè bá nàbí lò kọ́ yọ àṣìṣe báyìí lára rẹ̀ nítorí pé sẹ́mà ni wọ́n ti ń kọ̀ọ̀tọ̀ rẹ̀ wọ́n wá ní kó kálukú ṣé a imitate ni àbí àbí ayé emulate ó ga ìgbọ́n bùhá bí rẹ̀ pé ewu múlé sí mbẹ̀ a lè ṣìkà a lè ṣìkà gbogbo nǹkan ìbà ti ṣe pẹ́ tó jẹ́ nǹkan ayé téèyàn fi súnmọ́ náà tó jẹ́ nǹkan tí èèyàn fi ọmọ àti ẹ̀dẹ́mẹ́rin gbogbo ẹjọ́ bàbá ṣe wà lábìṣẹ́ àti kò sí kò lè ṣètò ànábì gbèlè pé yóò ṣe dájú ànábì lọ nínú wàrí.

wọ́n máa ń níbi àdéhùn ìlú ìsálámà rọ́bì àlùmáwò sára nà ha nígbà tí àdéhùn padà fẹ́. ó sì sọ fún wípé kí n tó ń tọ́jú pọ̀ àwọn ọmọ pọ̀ ó ni òun ó dá àmọ́ mọ́ ọmọ sì tọ́jú wọn. ọ̀kánú àwọn ọmọ yìí ó ní Abi Salama yáà ìlú ọmọ kéèké ìsẹ́mìlá wọ́n ṣe gbóúnjẹ níjọ́ náà wọ́n àtàrí náà wọ́n jọjọ́ ní ma ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ wá àdúgbìnrin àdúgbìnrin ya gulam ọmọ mi kéré ìsẹ́mìlá ọ̀yà kọ́kọ́ dá ọkọ̀ náà wà wà kú ẹ̀mí mayẹ̀ ní wọ́n kú ibi ẹ̀mí ní ọ̀yà ọlọ́rọ̀ tó yọ náà ti jẹun ibi oúnjẹ bá sì wà apá àtọ̀dọ̀ rẹ̀ ìtọ́kọ́ bá lọ́dọ̀ rẹ̀ náà nìkan máa jẹ mọ́nàgà lọ́mú jẹ́ ń bò mí jẹ́mọ́ ká tó kò bí eléyìí náà ní àlàyé ní o gbogbo bàtà bá ti jọ ń jẹun papọ̀ pàìpọ̀ ìfẹ́ ìbí ibi tó sàjẹ́ pé kìí ṣe fún wọ́n tó ń kálukú fún ìdí bá ń bẹ ń wájú ń kálukú ní ọmọ jẹ ìdáká náà tọ̀ áàmù mi náwó ń wá ìdí ká pé ìran kankan náà ló ń jẹun ráìsì náà kí wọ́n fẹ́ tó bùtù ọ̀dọ́ wájú mi sí bàtíẹ̀ ní agbóúnjẹ sí bẹ́ẹ̀ta ní ẹjọ́ ẹgbẹ́ bí wọ́n rẹ̀ lọ́pọ̀ jùlọ ní wọ́n dà ráìsì wọ́n dà síwájú bàbá yìí bẹ́ẹ̀ sáré gbèrò náà wọ́n gbèrò wọ́n dà síwájú bàbá yìí bẹ́ẹ̀ tún gbẹ̀rẹ̀ wọ̀ wọ́n dà síwájú kọ̀dẹ́sọ́ mi wọ́n tún gbé ẹja bọ̀ wọ́n dà síwájú tèmi makaroni iwájú bàbá mi ẹwà iwájú fi hàn ọwọ́ mọ̀ mú káàkiri ni o <laughs> Ayọ̀, ọ bụla lóòtò fún ọ̀pá ìbàkàrò rí mi, ọ̀nà ọ̀bí ẹwà, ọ̀bí ráìsì, ọ̀bí ẹran, báàdé jẹ́nu gbogbo arájọ́ ni yóò papọ̀ báwù. Kì ó ṣe Ọlọ́run ló Ọlọ́run ló ọlọ́run ní tí ìṣe máa ń ṣe náà nù pẹ̀lú gbogbo wa labára nìkan ti sọ fún ah, fúnmù yẹn ní ẹ̀ ní ilé ìmárì wà láàrin tálọ́fẹ́ bá mi ṣe ọmọ ìbí ọmọ bí ọkọ̀ òmìnira ní à ń ṣe wọ́n bẹ kọ́dọ̀ ọmọ sàdé ọkùnrin ẹ̀ẹ́dọ́jà kọ̀ bíi ẹ̀ẹ́dọ́jà ọkùnrin náà ọkùnrin kásájọ wà wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní àwọn jáde ṣẹ́ẹ̀sì rẹ̀ jọ ní wọ́n èèmì àmẹ́jì ìdìbò kalẹ̀ ṣùgbọ́n èètọ́ eh, máa tè tí wọ́n wá gbé fẹ́ àbá ó jù ti ọmọdé lọ wọ́n kó màkà mù ọmọ tí wọ́n wá gbé fẹ́ àbá ó pọ̀ 385 ọmọ tàfà àtúkò sí ní èjì àfà wá ní ọ̀rẹ́ kan òní fi ìṣì yunifásitì àmà ìfẹ́ wọ̀ mo sì fẹ́sẹ̀ wọ́n wá jọ ń sọ̀rọ̀ nílé wa mo dẹ̀ ní ọmọ méjì kan ọ̀rọ̀ ti pọ̀dọ́ ọ̀rọ̀ mi lè parọ́ fún ẹ o ṣẹ́ra ìlọ́mọ̀ ni bọ́ọ̀tì kan náà ní bẹ lọ́wọ́ mi bá bẹ́ẹ̀ ṣe ròyìn àwọn ọmọ ìfún mi mí ní lálẹ́ yín lọ ẹgbàá ti tẹ́tà gbẹ́gẹ́jì padà ẹ̀lọ́ owó ìjọba lóyìn wá fún mi tẹ́ ẹ bá kó fẹ́ mi èyí tó bá wù ní mo lè múnu méjèèjì ṣùgbọ́n látọ̀kan yín gẹ́gẹ́ àti bẹ́ẹ̀ tí ń bọ́lọ̀ lò lórí àwọn yìí ẹ̀ fàtẹ̀ nìkan rẹ̀ jẹ́mọ́ ẹ̀jẹ̀ àjọ bí ara o. tí òun bá ń wá sí ọkọ̀ ọ wá da pépà méjèèjì wájú báyìí. ṣé ti ọmọ ìyàwó mi ni mo ní àbí tọmọ mi bẹ́ẹ̀ ni gbọ́ ohun ah, fẹ́mi gbogbo ọmọ rẹ̀ ní dàpọ̀ pẹ̀lú ọmọ mi tí ìsinmi sábòsí rẹ̀ tí ìsì ṣe dáadáa bẹ́ẹ̀ ni jọ́nà lọ́wọ́ lọ sọ ṣùgbọ́n tí ọmọ yóò padà ní ìkéjì tó ń gbọ́ èṣù ń gbé wá ẹn tí ó padà kò tí ìyàwó ọmọ rẹ̀ lọ jọ́lọ́ṣẹ́ òṣèlú nípìnlẹ̀ tí ó sọ ìlọ́pọ̀lọpọ̀

ní ń gbé bọ́ọ̀lù àwọn ìpín àdínúra ọ̀rí ànàbí ìgbà kéke orin ọkùnrin òun wá gbọ́pọ̀ rẹ̀ òun ti dànàbí ọba lòun rò sí dáa àwọn ẹni rí ojú ìfihàn wà lọ́pọ̀ ọtí òun náà lọ́rọ̀ tí ìbò ṣe pọ̀ tó nígbé bọ̀lẹ́ ìṣàfẹ́ nínú ẹ̀dùn lọ́pẹ̀tẹ̀lá màá ń bẹ́jẹ́ dìde àbẹ̀tẹ̀kẹ́ náà inú ìgbóná ni lòun bá wò pé ẹ̀ẹ́dá ni ẹ̀mọ̀ gbàlejò láàrọ̀ lọ́sẹ̀ kẹmọ́nì ìṣẹ́ṣẹ́ mọ̀ fi jógẹ̀ àti ní bí kíni ó ní èrò tó ọdí tó ń ṣe wárí ìṣòro wa wò nínú rẹ̀ ó lóun ti sọ kí ní ìdí wọ ó dùn ó doríkodò ọkà bùrẹ́rìn lọ́ba lọ bá ẹni tí ó gbà ti bá da àwọn arákùnrin pé òdòdó wọ́n gbàdé mi lọ òdòdó tó ọjà ọjà ní ọba tó wójú ẹ̀mẹ́ dábà ń da owó mi padà àmì mi wá kí lọ sọ ah, orí ìdíwọ̀ tó mẹ́rin gbà bí ọba jẹ́ mú lọ́dọ̀ jẹ́ wọ́n kí ra ta ọ̀sẹ̀ ló padà ọ̀dọ́ ìlú ọwọ́ rẹ̀ àrùbí ni iná lọ ìdá harro ìjọ́ tí wọ́n bóyàn lọ sí ọwọ́ ní ẹ̀ àwọn ẹ̀dẹ́ mọ̀ ń ṣe dáadáa jọ́gbàgbẹ́ ọtí ìdẹ́rùn náà ọtí yẹn wọ́n tà ní 2.5 ọ̀rẹ́ mú 100,000 wá ní ilé mú ni àmọ́wó lẹ́yìn ọ̀tàlẹ́ bẹ́ẹ̀mọ̀ ah 2.5 ló pọ̀ bígírí ẹlòmí ọ̀tà padà wọ́n fọ́ ẹlòmí lẹ́lẹ́dẹ̀ mùsùlùmí ní wà òyìnbọ̀rẹ́ ya sunday òsìlẹ̀ ẹjẹ́ kí ọmọ bá sunday lọ ó tó lùbáyìí ah ní ọba lẹ́lẹ́ yìí bí 1.2 ni oní ẹ̀mú 200 orí ẹ̀ jẹ̀mọ́ tó bá jẹ́ ẹlòmí ọ̀rẹ́ òní fara rí lọ lára àwọn ààrẹ ìwà dáadáa tí wọ́n rọ́ta fọ́lá ẹnìkan bẹ̀ ní Madina wọ́n ń pè ní Abdullahi Shimar ókò ẹni Abdullahi ṣé Shimar ń sáré ókò ẹni àbí ìnagijẹ ẹni ìlàrà ìmọ̀ mọ̀ tító ní agbára tí ó bá jọ́ mọ́ wọ́n sọ̀rọ̀ fọ́lá ó sọ̀rọ̀ ní kí wọ́n náà gẹ́gẹ́ bí ìdájọ́ ọlọ́run ìgbà míì wọ́n fi bàtà náà ìgbà míì wọ́n fi àbádà ó wá ẹgbẹ́ kan wá tó kù sí yó bó ṣe dé tí wọ́n káàkiri wọn nà ó kúrú ìgbà kan wọn ní àà olórí burúkú ni wọ́n kùn ó rí owó sí wọn bọ́ wọn láàrin níbi ó òṣèlú ní kékeré àtẹ́lẹ̀ àwọn òròjùlá yóò ṣe kún wọn àwọn ọ̀rọ̀ sóra ká ẹni tó jẹ́ kó ní ìṣòro àtàdébí lọ́wọ́ ẹgbẹ́ tẹ̀rúbọ̀ obìnrin náà ẹni tó ń gbé sí pé ó lè bàtà o ọlọ́run bá tẹ̀lẹ́rì ó ní kí ọlọ́run ó ní kí ànábì kí wá ní ìfẹ́ láti kí ànábì tó ní. alábì sọ́mọ̀ lọ́rọ̀ ẹ̀rọ sọ́lá ìmọ̀ ń wàlé ó lè wàlé rẹ̀ wọ́n tó bàbá kiri bí ọ̀gẹ̀dẹ̀ àgbàgbàgbọ̀ tó tí ó fáìn gan. aláì ọ̀gẹ̀dẹ̀ yìí tẹ́lọ̀ mi bá jẹ ọ̀gẹ̀dẹ̀ mẹ́dínà inú mi ò lè pòpò sí o inú mi ò bàjẹ́ ànàbí ní ọjọ́ ọ̀gẹ̀dẹ̀ ṣé títàní títàní gbé ká lọ. ibi tí wọ́n ti ọgbọ ẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ káka lọ ó lè mú ọ lẹ́fọ̀ọ́ sí náà tọ́badé yóò lè dáa dáa ọ̀gẹ̀dẹ̀ lẹ̀ tọ́ba ti dà lẹ́tàn

látòkè sánmà wípé ẹni ó sọ̀rọ̀ lọ sọ́nà nàbì ṣùgbọ́n ẹ̀sẹ̀ ju ẹ̀mí ẹ̀ lọ kìí ṣe tọ́pìkì òní àwọn èèyàn kan bẹ wọ́n nífẹ̀ẹ́ ọlọ́pin ṣùgbọ́n wọ́n máa jìnú ẹ̀sẹ̀ kan kẹ́sẹ̀ wọ́n wà lábára jẹ̀mí wọn lọ ṣùgbọ́n olóòtọ́ ni ẹ bóò láṣe dìfẹ̀ǹdéjì láàrin àwọn àtúnfẹ́ ẹnu kìí sọ̀rọ̀ òní ṣùgbọ́n tó dáa tó mú báwọn mọ̀ alákọ̀ọ́ káàlákọ̀ọ́ rẹ̀ àwọn mọ̀ àwọn ṣe kan lórí. lẹ́rẹ̀ẹ́rẹ́ ó ti di ìròyìn mẹ́rin báyìí ìròyìn mẹ́rin tàbí ìròyìn àwọn ẹni bákan náà lára ìròyìn ire táwọn ẹni ní òun náà ni kí èèyàn ọjọ́ lọ́kàràkẹ́ ọ̀rọ̀ à ń lọ sọ́tọ̀ pé فبما رحمة من الله لنت لهم فبما رحمة من الله لنت لهم àánú àwọn ọlọ́run ni wà nàbí náà fi rọ̀ fún ọrùn ají ọrọ̀ fáwọn tá àrùn ọ̀sí kọ́ lè máa jí àánú pé gbogbo ẹjí ọmọ máa wúwà rẹ ọ̀gá oníkẹ́ ìlọ́gbọ́dọ̀ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ọ̀gá aláàánú ìlọ́gbọ́dọ̀ fún ọmọlẹ́yìn rẹ̀ àríwọ̀sẹ́lẹ̀ wọ́n àríwọ̀sẹ́lẹ́mà ó kú àwọn èèyàn lẹ́yìn ìlú àjò wọ́n ti dàwẹ̀ ọwọ́ adẹ̀yìn àṣírí wọ́n wá sọ mọ́nà ìfẹ́ ara ní àwọn èèyàn ó wọ́n dẹ̀ lómi ìdìbẹ́ ẹ̀dẹ́ pò nǹkan ó ó ni wọ́n lọ bu halakalimutanatiun halakalimutanatiun àwọn tí ó ń rí ibi àti sílẹ̀kùn kẹ́ tí wọ́n tó bá ní kó bẹ̀ wọ́n mọ̀ sí lára wọn àwọn aláwọ̀dó àwọn bọ̀ alìwùlọ́mọ́ rọ̀gbà ni àwọn àfá àtọ̀jẹ́ wípé wọ́n máa ń sóòyàn mọ́bà dẹ́dà wọ́n èsóòyàn máa ara wọn àwọn ní ẹni àgbà ìmà lọ́dọ̀ wọn ohun irú tí láti wá dáàmà kí wọ́n wà lórí ẹ̀ ẹjá lọ́lọ́sọ̀rọ̀ haì min hadith ibn abdullah rọ́dí aláàdánàbọ̀ jábírù ah, àwọn sọ̀hábà wọ́n ti wà láwọ́ jẹ́mọ́ ẹmọ́ bùsá àbẹ́ o ẹn bá bú sọ̀hábà yóò rí bìnú ọ̀nà adébìtì sọ́kótó lọ àwọn Ah, gbogbo jáde irú wọ́n dúró lọ́dún fẹ̀sì ájì lótìtọ́ ọ̀rọ̀ méjì àwọn àfáà ní apá ní ọdún kẹfà tánà bí mẹ́dínà ní di dandan ọdún kẹsàn ni àwọn tí wọ́n sọ ọdún kẹsàn lòun náà dẹ̀ lọ ọlọ́run júwe wa torí wípé gbogbo ọdún kẹfà agbára òsì lọ́wọ́ wa ó jùlọ wa ni kó tó fọ́ wá ṣègbọ́ yí pé wọ́n lè láyà alàdìdà sí jù bẹ́ẹ̀ àlàkúlé ọdún kẹsàn-án ìgbé àti ìfúnra ọjọ́ máa lọ àwọn sọ sọ́yìn ọdún kẹsàn-án òní àjì ìgbì ọ̀rọ̀ yẹn ọdún kẹwàá mi sẹ́yà sí àwọn sọ ábà ó ń kálukú wọ́n ò tẹ́bí tì í pé àbí ó ní ìrònú àìsàn ah àwọn kẹ́bẹ̀ bọ́lẹ̀ yìí o tó jẹ́ wípé bọ́ọ̀lù bí ìṣẹ̀ṣẹ̀ ájì wọ́n bùkátà kí wọ́n mọ̀ màá sì sọ ájì àgbàbí àbúrò rẹ̀ lọ ó kálukú lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n lọ́ ìjà ìrọ̀gbà nàmbà wọn. nítorí pé táwọn ìbá ti fẹ́ mẹ́nu lé o ṣe nígbà a wá dé mọ́kà wọ́n bá máa bèrè lọ́wọ́ rẹ̀ pé pé pọ́ńtẹ́ tí wọ́n sí ẹ̀ka tó mọ́kà kọ́ fọkàn sí o. ẹlòmíràn ṣe nígbà wá di yóò mọ àrọ́fà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ mọ́kà sí yóò

وإني قد تركت فيكم ما لم تذلوا بعده إن اتصلتم به mo ti fi nǹkan kan lẹ̀ fún yín kí ẹ bá gbà nǹkan ẹ̀mú nígbà tẹ́mi fọ ọ̀bà símọ́ ẹ̀ ní sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ bá wọn ojú ara wọn kí wọ́n ní nǹkan náà alúfẹ́ sọ bá o kìtàbàlọ́ ó sì wà ní pé kìtàbàlọ́ mo ti fi kùrà nílẹ̀ fún yín nínú ìwáyẹ̀ àdébí ọ̀dà kan súnnà kọ̀dọ̀pọ̀ àdíjì ṣùgbọ́n ìwọ́yà mi ìsìnkú ní ọ̀dà pẹ̀. ó ń sọ́wọ́ wọn ni wọ́n ti fi kọ̀rọ̀ lẹ̀kùn yí aṣọ orí àmẹ́bí jẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ mú lẹ́ẹ̀kù sí ìsìnmọ́ ẹ̀ ní sọ̀rọ̀ láìláì. wà á ń tún ṣàtúnṣ àlúnà àmì ìtò wa mọ̀ nìyẹn. nínú ìwọ́yà mi wà á ń tún mọ̀sùlúnà àmì tí ń bá sì lọ fẹ́ ẹ̀yìn náà wọ́n máa tàbí jẹ́sẹ̀ lè kíámà ọlọ́run bí ẹ̀yìn náà ṣe pè ní náà ẹgbẹ̀gbọ́n ṣe sọ fẹ́mà ẹ̀ntùn kọ̀ ìlú níjọ́ tí ó bá di ẹ̀yìn náà lẹ́rẹ̀ pẹ̀lú àmẹ́bí ilẹ̀ ẹ̀wù ìfọ́nà ọ̀sàbíbá ní ha ìntàmà sọ́nà wípé إنك قد بلغت وأديت ونصحت إنك متى نمي أتوى قدر عنه هذا ما تقول يا النبي ولا يجيك بي وسن كانوا وسن سنة يطرط يأيوا النبي بعد نووي يثبتها إن سيري nínú ìwé àgbàdo àbúdà àwọn òkè yẹn kúkú ha àbí ìjọba yìí. Àwọn ọ̀hún pàtàkì

alùlọ́mọ́rọ̀gbà ni yóò ṣe nǹkan méjì ilẹ̀ mọ̀rí masọ́dírù àtàlákí al'asàtíyà ìdáwó alìkìtàbù wọ̀sánà tí ó bá ti yàn láàpá ẹ̀kẹ̀ sí sọ́nà mọ́lọ̀ tí tí ó máa fi fọwà sọ́nà tí ó máa fi fọwà sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run náà ni ó àtọ̀rọ̀ nẹ́bì ọmọ ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí ọ̀rọ̀ náà ń dàbẹ́ ọ̀rọ̀ ànàbí dàbẹ́ ṣe rí àwa tí àbáyé sọ̀rọ̀ ẹ̀ àwa náà la mà sí ọlọ́run láìpé ń pàtàkì fẹ́fẹ́rẹ̀ wá sílẹ̀ kan ojú fẹ́ máa rọ̀ a ní ọlọ́run àwúrọ̀ bẹ́ òsí láfẹ́ bẹ́ ọ̀dí mọ́jòjò yẹn ọ̀rọ̀ tí wọ́n bá tẹ̀sù rẹ̀ di ọ̀rọ̀ àti tó ti ń jọ́nà òní gbogbo ayé ọ̀nà àtù ẹ̀ láti rí kéèyàn sì gbà pé ẹni ń sọ̀rọ̀ mọ́lọ̀ jàmáà jàmáà láti tó tàà sí ibi sẹ́nárì tàà bá tí ìfù bẹ̀ kí la bá ń bẹ̀ o ilé ìjázọ̀ pé olè náà bẹ̀rù ẹ̀bù ṣe tó ń àti níkọ̀ọ̀kan tàbí tí ẹni tí máa ń mú nǹkan tí èsì nǹkan ẹ̀yìnbó náà ló lè kìí ṣe rí nìkan. Àìsìtáàbù ọ̀sùn náà, ọlọ́run wí báyìí, àlọ́bì wí báyìí. Bàbá ẹ mọ́bìnú, ìgbẹ̀ ń pé ká máa wá sílẹ̀ láti lùkọ́ dírí lẹ́sìn, àwọn ọ̀fà ní kinní ọ̀bá mú. Ẹ tún wá yí lọ́dún ẹ tún sọ di nàárù lùkọ́ dírí, ẹ lọ́dún bóò láti mà ó ní níbo ló kọ́ yín àwọn ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run sọ̀rọ̀ ìwọ̀n bí wá pé jọba ajẹ́ wípé àwọn àfẹ́ẹ̀sì àwọn ilẹ̀ tọ́jẹ́ kí wọ́n máa tọ́ka wà sẹ́rì ẹ̀sìn ní iṣẹ́ wà tí sọ̀rọ̀ ọ̀rọ̀ pẹ̀lú kí ni o pẹ̀lẹ́yìn àwọn èèyàn mọ̀ wá sọ fún wa lónìí wípé àwọn gangan lè rí ọ̀nà owó lẹ́gbàjẹ́ yìí o ibi tí nǹkan ti ń dàrú ni babalaba ìwé wọ́n ṣe wọ́n ní àwọn ti dé manzila tẹ́ ń pè ní manzila tó bá ní ìsọ̀rọ̀ yìí ìntọ́ bá wù àlálé máa ṣe ìntọ́ bá wù àláwọ̀ òṣèlú nǹkan àkọ́kọ́ èyí tí wọ́n máa fi bá ní sọ̀rọ̀ lọ́n jẹ̀mọ́ ẹjá wo àwùjọ wa lẹ́nu sórí bẹ́ẹ̀ ìjẹ́ ìmọ̀gbọ́n wípé àwa sọ̀rọ̀ ẹwọ̀n tí wọ́n sọ́dọ̀ ìfún oríkẹ́ máa láìkẹ́ máa ṣí ẹ̀ ẹnìkan láti máa wá pẹ́sàn ní padà wípé èmi ti lè sọ bẹ́ẹ̀ ẹ sọ fún kọmọta ní bàbá àtẹ̀mí ló mú sáàmù wọ̀ bàdẹ̀ ṣọ́wọ́n sàbínà ti gbà ẹ̀rẹ̀ wo ẹlẹ́ àkọ́kọ́ nínú Ìbàdàn ìyá tó bí yá ìyá mi lọ́kọ́kọ́ hẹ́à bẹ́ẹ̀ sì ni àbúrò bàbá bàbá dádì màmá dádì bàbá dádì mi lọ́kọ́ pèrún sẹ́ni ènìyàn tún pẹ̀tọ̀ yọ sẹ́ni ọ̀pẹ̀ ti jẹ̀bú nǹkan àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ni sàlámà túlẹ̀ àkídà pẹ̀lú ìtukọ̀ ọmọ àfẹ́ẹ̀kì tí ó máa sọ mọ́mọ́ náà orí ti ẹ̀ náà mọ̀ sọ́nà orí ni ó pè àjọkẹ́ dáadáa lẹ́ẹ̀bà lẹ́mí rẹ̀ sọba dẹ́dà sálẹ́kùn ìmáàmù àwọn akíní àwọn tẹ̀gbọ́n ní o ní ọlọ́run túnmọ́ ọmọ yíkà sọ́dọ̀

ẹnìkan ẹni dákọ̀ rẹ̀ lórí mímbàrí náà ń gbé e pé nẹ́tíwọ́tì ìsìnlò wíwọ̀ bá ń dàgbà pọ̀pọ̀pà ní jímọ̀ àti lọ́bára nǹkan ọ̀hún lọ́bá dẹnu ara tí ń gbóró búkú báyìí ó lè rẹ̀ o ẹ̀yà ọjà èkó ló tẹ̀lẹ̀ wà láyìn ẹ̀sìn jìnà nínú ìbàdàn ìmáàmù ọgbọ̀ ẹ̀bọ̀ lọ́sàn àgàn níbi àyè lẹ́rọ mi ẹ̀yìn ìyá ẹ̀wà ti kọ̀ sí mi lọ́rùn ẹ̀bà wàlọ́ọ̀hì ẹ̀bọ̀ ń sì pùrá ọlọ́mọmọmọ wọlé ní pé ọ̀rọ̀ láì tẹnu bíbù gbogbo ọ̀tá ń sọ ìkè tí ìwọ̀ tó dábìá tí ó tẹ́ bá ti gbọ́ owó ọkọ̀ tẹ́ ń jẹ́ ẹni à ẹ bá ti ń jẹ́ lẹ́yìn àgbọ̀rọ̀ tíwẹ́sìn rẹ̀ wò mọ́ àwọn eré ọmọdé jẹ́lẹ́ dàrẹ́tì. sẹlẹ́mùsù àlàkídà yìí ní ìjẹ́ abá lọ́gbẹ̀ẹ́ ìtọ́fẹ́ ìfọwọ́gọ́nà àjọkẹ́ rẹ̀ fọwọ́ rẹ̀ kírídì rẹ̀ ni ó ní ọ̀rọ̀ méjì kan dúró ń pọ̀ sọ̀rọ̀ ẹnìkan wá bẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ títí ṣọ́ọ̀sì ìdí mo bá gbọ́tọ̀ ní bíjì sọ̀rọ̀ ìkan kọ́kọ́ dáhùn ní ẹ̀ ẹ̀wọ́ olóògùn ọlọ́run ẹ̀rí náà sọ pé à ah. ìkéjì ní ẹ̀ ìwọ́ ti ẹ̀ tó ń pẹ́ ẹ̀sọ̀ wòrí lábá wòrí ní afá ah. ní àwọn òlérò ọkọ̀ fẹ́ ẹ̀kẹ́ àwọn ti gbẹ̀lẹ̀ ọ̀sánà fẹ́ súnmọ́ ẹ̀fẹ́ méjèèjì àbábà kan ní olókìlà àbábẹ́kùnjọ ọlọ́ni tó bọ́ dáwìlú wọ́n náà wá súnmọ́ bàbá ọ̀rọ̀ tẹ́sọ̀ ẹ̀kọ́ gẹ́gẹ́gẹ́ sọ́rọ̀ ń gbọ́ lọ́dá iná ọ̀rọ̀ ìmìrè ìmìrè ọdún wà láti tẹ́ra wa lábíjẹ gbogbogbòjì ọdún àti márùn-ún ológójì ọdún gbogbo jẹ́ ìyá ìlàní káàrí ẹ̀fẹ́ púpọ̀ ìtọ́lọ ń tẹ̀sí lẹ́nu ẹyọ wọ́n náà wọ́n wọ́n fẹ́ àfẹ́ẹ̀sì ó lẹ́ni tí ó máa so wá mọ́lọ́ lọ́nà tó bá tí ọ. Bàbá náà ń jẹ pọpọ́ pì lọ́sàáwẹ̀. Wọ́n wá ní ẹnu lẹ́nu báríámà. Ẹnu jẹnu lọ. Bàbá àwọn obìnrin mọ̀ gbọ́ lọ́wọ́ yìí, ọlọ́wọ́ jọwọ́ lọ. Ìwọ́n fún ọlọ́mọ̀ wọ́ yìí, èmi ti àwọn sọ̀rọ̀ kan, wọ́n lẹ́nìkan wà lúwà kí ni ń jẹ́ wàlúwà àwà bẹ́ẹ̀ pé kí ni wọ́n gbọ́dọ̀ rí wọ́n ni wọ́n gbọ́dọ̀ rí sánmà how many days wọ́n ní 40 days ni a fẹ́ fi wọ́n lò bẹ̀ wọ́n máa wá gbóúnjẹ fún látàtà kọ́tí ẹ̀ẹ́tọ́ wàlúwà náà ṣe bá ń sọ fún bọ́lọ̀ nàjú ni ọlọ́run rẹ̀ tọ́jú òkẹ́ tí bá nàjú nílẹ̀ ọmọ gbóúnjẹ fún láwájú àbápagúdá ti rí alúwà tó ṣẹ́gbọ́ ọgọ́ àti ẹwọ tí ibi tí wò ìjọ́nà bí sí ọlọ́mọ̀láwà ayọ̀ nígbàtí à ń tó lọ afá àwọn kan wà nípa púpọ̀ ìfọ́ alọ́mọ tó lè wọn wọ́n sáà máa pé kí n gbọ́wọ́ ìwò tó lọ ọwọ́ orí náà mo ti rí ní bá gbàgbé sí dáìmọ̀ àti jẹun mọ́ Mo pẹ́ ọba ni kí ìwọ̀n fọ́tò tí mo wé ọjọ́ fọ́tò ṣẹ́gbọ̀rọ̀ yìí fọ́tò tí mo wé ìjọ tí bàbá yà bàbá ń sọ ńjọ́ náà fún gbogbo èèyàn torí ní wọ́n fẹ́ lọ kọ́ fọ́tò wà ní pé láàrin ìṣẹ́jú kẹta wọn tàbí àfọ́tò yìí gbogbo tọ́lọ̀ gba pátá láyé nínú wọn dùn lẹ́kùn sí sábà tẹ̀lé ẹ̀ẹ̀kan bá mẹ́rin ọmọ tẹ̀lé láyé èmi náà gbọ́rọ̀ inú mi dùn pé ah! ọlọ́mọdé láwọn ẹni jẹ́ ọba àtijọ́ kàmọ́ kẹta wà ní olé mọ́ wá ronú lọ́mí ìgbẹ́bá lọ bí ọ̀rọ̀ mo ní ṣé Ibrahimu inú wọn dùn jọ kan ọ wá pàdé gbogbo ẹ̀dà tó lọ ń dá sínú wọn náà dùn gbogbo dúrísàn dùnú yẹn kò wá ju one minute lọ one minute yóò sì jáde nínú ilé ayé ààrẹ omi tí ó rọbí tí ó sì máa fi ẹ̀mí rọbí pẹ̀lú tẹ́sán tágbà kò sì ní sómi tó ẹ̀fẹ̀ ìfẹ́ láti fẹ́jú kan mo tún kò pé ah, àwọn kan ní ọ̀nà odò tí ó ń so ìwọ̀sọ̀dọ̀ tí ó fẹ́ gbí ẹja àmì ẹlẹ́ja tí wọ́n tàgbàkọ́ tí ìwò gbè tí yóò mọ̀ rẹ́rìn bọ́ọ̀lù kéènì ní àrí ìṣẹ́jú kan láì ìṣẹ́jú kan àrí ọmọ tí wọ́n fà ẹwọ ọmọ yìí àti ògbólógún fún dákọ̀lẹ́ ọyá north kẹ́gbẹ̀ ní ẹ̀rọ mi máa bẹ̀rẹ̀ tí wọ́n ti mọ̀ sí ìjọba ń tẹ̀lé ọdún ní sọ́kọ̀ àrí ìṣẹ́jú kan láì ìṣẹ́jú kan àrí ẹ̀sílẹ̀ fún ọkọ̀ ó mù lọ ní gbogbo ayé rẹ̀ láàrin ìṣẹ́júkà rẹ̀ tí wọ́n tàbí láàrin ìṣẹ́júkà rẹ̀ rọ́bì tí ọmọ ẹ̀dáná lọ tó ní gbóná ọ̀tàjì tí ó tàjú lẹ́sẹ̀ láàrin ìṣẹ́júkà rẹ̀ ọmọ skúù tí ó tẹ̀ wò ó mo ti wọn borí jìn lẹ́yìn ẹ̀gbọ́n principal gẹ́gẹ́ ní aná ìrẹ́yìn ẹ̀yà lẹ́yìn náà láàrin ìṣẹ́júkà rẹ̀ rí káwá mọ́ṣọ̀ gbogbo eléyìn ìṣẹ́jú kó sì ráyà ní ẹni tẹ́jú ń pa mo wá róró mo ní wọ́n dọ̀ mọ́ wa mọ́mọ́ jẹ́ wọ́n dí ọ̀pọ̀lọpọ̀ mágolo

kò rí àwọn ìyálẹ́kọ̀ọ́ kọ̀rọ̀ wọn ìyálẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ pọ̀ ọ̀tán ó sì ó sì sì kẹrẹ àbá àbíyẹ ń pẹ́ lórí ìwọ́mù ìlú ìwọ́mù wa ní ọmọ èké ń ṣe nílẹ̀ bá fẹ́ rọ́bà àwọn wọlé agbára ni Ẹgbẹ̀rẹ̀ fún ọlọ́run hmm. láyé bí mọ́fí áṣẹ̀ sí o ní gbangba ìlú kíámà mọ́fí kí áṣẹ̀ sí o jẹ̀mọ́ra ẹni tá a fẹ́ gbẹ̀bẹ̀ ìsìn lọ́dọ̀ rẹ̀ oòrùn ádàbà ẹwájá apàdà rẹ̀ yóò bá gbogbo ẹni tó bá ń kí ó níbi mo fẹ́ bù kápẹ́ 40 ago èyí sọ̀rọ̀ mi nínú Ìbàdàn kí kéwù yẹn ó sì nítumọ̀ méjì ní ìjọkọ̀ ìyọ́kọ̀ kéwù yóò sì kó ogun àyànjọ́ alamẹ́rù kan alamẹ́rù ilé díẹ̀ bàbá tí nǹkan wá pápọ̀ pẹ̀lú ẹ̀ ìmáàmù ni wọ́n ìmáàmù wá dáhùn láàrùn bí wọ́n wá náà wọ́n tẹ́lẹ̀ kan nù wa bí káàkiri aláwìyé ẹni retí mo láàrin òun ni inú mi fi rọ̀ bí bẹ́ẹ̀ kọ́ gbogbo ìrìnbá sọ̀dọ̀bọ̀ ẹgbẹ́ wọ́n náà pẹ̀lú wọlé ká pẹ̀lú jẹ́ ìpẹ́ lóṣù mẹ́fà lóṣù méje ọdún mẹ́sàn-án náà fi ká kùránì rọ́bà fọ́ọ̀lù torí kí ni áyà kan láì pẹ̀lú méjèèjì lórí mo wá ń wúwọ̀ wúwọ̀ pé nínú ewé tí ẹ̀sà pọ̀ náà lọ́sẹ̀ kó tú wà asáde mọ́kà tẹ́bí ọ̀rọ̀ sọ pé ó tún mọ́kà jẹmọ́ ìfúnpọ̀ bẹ̀rẹ̀ kẹlá ti inú àwọn àgbà afẹ́lẹ̀ Yorùbá ìní o wọ́n ènìyàn jí wẹ̀ nìkan mọ́kà tó wòrò wẹ́mà bàbá ni ya gúrú ọmọ tí wọ́n tọ́lá gbàjú fún sáré ewé epo búbó sáré rájí ọbàlẹ̀ àjẹ́bàlẹ̀ líbẹ́ sí o tí ó bá gbẹ̀gbẹ̀ gbogbo bẹ́bà tí ń bẹ láyé ewé ẹgbẹ́ ẹ̀yẹ ilé bá ń já hmm. nígbà ọ̀bá di pé à ń pariwo fáwọn èèyàn pé ìtọ́lọ ń fẹ́rẹ̀ ẹgbẹ́sẹ̀ gbáyì pé àfẹ́ dáalé ìmáàmù wa ló bẹ́ mi ṣe tí mo fi ápò yìí wọ́n ní tí ń bá ti rìn tọ́ bá ti dúró ní ọ̀dà nìyẹn tí ọ̀bá ti dúró ní Tẹ́rẹ bá dẹ̀ lọ́wà ní wọ́n tó báyìí, ẹ̀yìn ọ̀dẹ̀ rú ìkankan. Ìdùwà ló ti dénú. Ní ọdún tí èkí ìpẹ̀ odidi sámìlì látòkè délẹ̀, ìní ń kò ní sáàmù lọ ọjọ́ kan nínú gbági rẹ̀. Wọ́n lọ bá fàwọn náà, ìpèsè lẹ́ẹ̀sẹ̀. Wọ́n ní àwọn ọmọ tí ń jẹ́ lọ́sàsánwó, ńgbà wo rè lọ́ba gbọ́bọ ní ọlọ́. Ṣé táwọn màá ti lé? Ajẹ́kọ̀ọ́ kò sí ojú ọ̀nà. Ẹ wá wé mọ̀ lọ́wọ́ ìmáàmù mélòó lọ́bọ́ mẹ́ ẹgbẹ́ àwọn ìpínlẹ̀ àfà mélòó fún lọ́bọ́ mẹ́ ó ń kálukú àwa èrè àkọ́kọ́ tó dà tó ẹ̀ka jẹ níbi pé àwa ń kàwé ni pé a later person ni wá ti yàtọ̀ sẹ́ni tó jẹ́ wípé ojú ẹ̀ dúdú ṣùgbọ́n kò sí dáhà máa tọrọ ìdáyà o bàbá wa kan bẹ̀rẹ̀ bàdẹ̀ náà ni mo fọ́kùn bàlá sí ara wọn ọ̀yà àwọn eléyìí tí wọ́n bá ní ìwé dà irin ìwé ní ẹwọ̀n ìtúnṣe kí ìwé nínú ilé wọn alákàrà la máa torú wọn ìwé ìpọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ara tí ọ̀gá ìta pọ̀ sí kí ló dé nǹkan kẹgbà ọ̀rẹ́ wọn tí wọ́n tí wọ́n bá dé bẹ́ẹ̀ jọ náà kí ló dé tọrọ ẹ̀mí fi tàbá yìí kódà ó ti dẹbọ méje báyìí náà ti gbé náà sórí ẹgbẹ́ ẹgbẹ́ ìṣẹ́ báyìí kàwé ẹgbẹ́ mọ́ ni bàbá tọ́jọ́ rẹ ni ọba mọ̀jú ọkọ ọba pàṣẹ sí tó pin ìrìnsàn sí ìrìnsàn nọ́bàrí náà bí lọ́gọ̀ ti tẹ́jọ́ náà ni mo ní ààrẹ ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ìdíjà àgbàdo sì ní ẹṣin kó wà bánú nígbà tí èdè rẹ bàbá ti ń jẹ́ kó àtàkà ni àwọn ọba wọlé bá wọ wá bàbá yìí ni mo ní àìlọ bẹ́bọ̀ bóò ló ṣe pàtó náà ilé ń jóná bá lè lé kó bọ́tà kúrò ọ̀rọ̀ ìwò lẹ́ndọ̀ ní àà ṣé òun ti rú káàkiri àgbó iná sọ́dá ilé ní ó yà á yà ó sì gbòòrò ní pé sàlámọ̀tìlá àkídà sàlámọ̀tìlá àkídà yìí olówó àwọn báyìí olóṣèlú ni olówó báyìí ó lọ́ra ó lẹ́ẹ̀mọ̀ gbọ́ nǹkan míì ní gbangba ẹ̀ẹ́sùn fún nǹkan míì ní kọ́rọ̀ ẹ̀rọ bàbá wọn náà tìyànjú ẹ̀ńdẹ̀ Yorùbá yìí wọn ò dúró ti ti ń sọ láwọn àyè kan ní àlọ́ ọba wọn wọ́n ní èèyàn ọmọ wẹ́rẹ́ yìí ẹ̀ṣẹ̀ jẹ́jẹ́ òun mọ́jẹ tí ọba kọ àṣáwòrì ìgbé ẹwòrò rárá ọ̀rọ̀ máa ní àdúgbò ọ̀dọ́ ó tún jọ́bì ẹni bàbá kí ní kèmè ọlọ́pọ náà sùúrù ní ẹgbẹ́ omi jáde ọba mú olùsọ̀kọ̀jọ́ náà ọ̀rọ̀ rárá náà ó tún pẹ́ ah, bàbá kí ní ní ẹ̀sìn yàtọ̀ náà ẹ̀rẹ́ ìwọlẹ̀ ọlọ́run ó tún ṣe sàá làbádé bàbá gbogbo ẹ̀ náà owó tẹ́ náà sí o àti sàdúrà náà dàtún múra sí tẹ́ gbogbo ẹ̀ yàtọ̀ mọ màmá sọ gbogbo tí mo sọ tẹ́lẹ̀ mi kó ti ní o lè wálẹ̀ bí ọkùnrin. ètò ó ti dà tó lóun sàkọ́kọ́ nù. ó ti dà lóun. a tún lọ padà kí bàbá tó sọ ìpè ìyá náà ó tún lọ sójà tó padà wá. bàbá kiri ní oṣù tí ṣe o kò sí ìyàtọ̀ bàbá ní ẹ̀ẹ́ lójú ilé ọ̀bà rí gírígírí báwọn ẹ̀gbọ́n tó àpọ̀lọpọ̀ àwọn ni wọ́n lọ́mọ tí ò fẹ́ yìí rí kèé mẹ́ yóò bó sọ yìí Fáfẹ́jì náà ní ìsìnkọ̀ títà bá ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Bàbá rẹ̀ wá gbé wo ẹ̀sán tí ó mọ̀ bó lè sí. o? Ẹ̀rọ orí odó. Bọ̀rọ̀ alẹ́ náà. Lọ́wọ́ tí àwọn afáàkì ìfẹ́ kiri à. Ní èyí tí wọ́n rẹ́ fún ọ ni. Ní à, tẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ sẹ́mi ẹni ọ̀bọ̀ ọ̀kú bọ́ọ̀kú. Wọ́n àti wọ́n ti tẹ̀ sí ìfẹ́ yìí. Bọ́ọ̀rọ̀ sẹ́mi yìí ogun sọ yìí. Bàbá sọ wípé ara gbé ní kíni o. Ó tún rẹ̀ fún ẹgbẹ́ rẹ̀ lọ́rọ̀ rẹ̀. Ṣé ìsọ fún ọ nígbà ọlọ́run dáyé tó kún náà kálọ́? Ó jẹ́ ẹ̀sọ̀ sí lẹ́ẹ̀kan, ẹgbẹ̀rún lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀méje. Ìfọ̀jú ẹ̀pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọ́n wà. Àwọn kan náà ni wọ́n fi ẹ̀mí tán sí ọ̀rọ̀ àwọn pé àáfàá wà rè. Ọdún ọbí tí ó ti ń gba ìmẹ̀ ẹ̀sìn ìlàwà ti ní pọ́nbà ìyẹ̀sìn àwọn yẹn ti nípa àti rògbòdò àwọn òbí wa sì yẹn ń jẹ bàbáàbù bàbáàbù ẹwà o ọmọ pẹ̀lú ìsìnkì lọ́wọ́ sílé kí ó ní àwọn àtùwù bá kìí wáyìí ah, ẹgbẹ́ ọmọ pẹ̀lú ìsìnkì lọ́wọ́ ah! ní ọmọ ìwádọ́ wáyìí skúlẹ̀ ló dirẹ́ sí ẹ̀ ah. ẹ̀tẹ̀gẹ́gẹ́ o tọmọ bá ti ń hu tí bá ti ń gbà àwọn ìgbésẹ̀ báyìí èyí jẹ́rẹ̀ wọn ó ṣẹ̀fọ́dún Àdó kẹ́míkọ́ ìní, dáre rà, ṣẹ̀rífánà ni, ọmọ mọ̀ fẹ́ pẹ̀lú ṣẹ̀rífánà ni ó, kẹ́míkọ́ ìní, ọmọ iná ló ṣẹ̀rífánà, kọmọ ló túnbọ̀ mẹ́rẹ̀, àwọn àna àwọn ní ọfà kéfù ẹ̀wájú ni, ẹ̀ẹ̀ nítorí pé òun ti mọ̀ pé ẹ ń bá ti ń múra báhùn àwọn tí ó ti dójú ọ̀nà òdodo nù ọwọ́ sì tó láti àwọn tí ó máa jáṣẹ́ rẹ̀ àjọ́ ìdàṣẹ́ nù a fẹ́ gbámẹ̀ ẹ̀sìn lọ ẹ̀ẹ́ jọmọ́ ìsẹ́rí pé àbùsù tó ga ni wọ́n ní kíni kéèyàn máa kọ́ lù ọ̀rẹ́ ẹ̀ pé ọ̀rẹ́ níjọ́ lájọ lọ fẹ́ kò lọ́dọ̀ àfáà mi àfáàwò ẹni tó ọlọ́rì máa gba ọsí àwúrí lọ́dọ̀ rẹ̀ tí ìkẹ́kọ̀ọ́ pàwà àti ẹ̀kọ́ láyé jùkọ́ lọ gbogbo lọ́dọ̀ rẹ̀ lọ ọwá ń pè láàfáà rẹ̀ ẹwà kò sí ti fún Islam gbogbo wa náà kára jókòó bá ti jókòó yìí ká wo àdúgbò wa lọ tá a ti ń kí ọ̀hún àwọn àmáàmù wa láìbìrì wo ni wọ́n ti ń kàtíà ká àmáàmù mọ́sálásí wa ah, bàbá ìmáàmù wa wá délé wọn àwọn tí àlálálálá ilẹ̀ ẹ̀bà àwọn odó tí wọ́n fi gúnmùsù láyé ayanran tí wọ́n fi ń fi ọ̀gà oríṣìí kọ́lọ̀kọ́lọ̀ àkèèkè green brown black white ní ọmọ rẹ̀ káàkiri àwọn ìsìn náà láwọn èèyàn tó mọ̀ wọ́n jàmáà ọ̀dọ̀ àwọn ilé ìkọ́nà ti ní ká gba ìmẹ̀ ẹ̀sìn o tẹ́bá wá rí àwọn àfẹ́ẹ̀sìn tòótọ́ láyé lẹ́nìí ẹ̀ẹ́rì pé àwọn ni ẹ̀mí kò ní fásọ̀dọ̀ wọn ọ̀nà ìlú mọ̀ta àwọn èèyàn wá kẹta ilé pè láàfá àtàgbàmẹ̀ ìsìnlọ́dọ̀ rẹ̀ pẹ̀lú ọkọ̀ ńlá oníwọ̀ ọkọ̀ ah, onílù níkà ní àti gbìyàn wa àwọn olórin burúkú ni láàrin ọdún kan ẹgbẹ́ ìyá máa lọ òmùrọ̀ àbáwá ti tààrà ilé ajé àtúmọ̀ fáwọn ṣùgbọ́n mọ́ sọ pé ní òtí àlàwọ́lẹ̀ ti jẹ́ ajé àwọn ohun àti wọ́n àwọn ti ìsìn àwọn ìmọ̀ náà bẹ́ ó. ayé àwọn èèyàn ti gbà wípé ẹni tẹ́wọ̀n bá báyé lọ́dọ̀ rẹ̀ ni làwọn ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ máa wọ́n lọ máa wọ́n ibi tí ó ti wá máa lọ bèèrè ìdájọ́ ẹ̀sìn òun ó sì jókòó ọwọ́ amúgbùn ni o gbogbo ta fún kálukú náà ni ẹ ṣẹ̀míù kọ́kọ́rọ̀ jíìpù bláàkì yẹn àti àìláńdà 2025 ìyẹn náà kọ́ náà báwọn ẹni ọlọ́pàá padà sí bàdàn àwọn táwọn ìbẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ lásìkò inú lẹ́yìn bàtà abárí sàlámọ́tù àlàákídà tán òun náà lọ́wọ́ fún àyíṣì kọ́mọ́tù wà jákọ́à kéyìn ò dúó déédéé kéyìn ò sì pàyọ́ ọlọ́run kéyìn òdí ni o kéyìn òdú ó déédé kí o ti kí ni o kí o jẹ́ pàyọ́ ọ̀nà àtẹ́ǹsì ni wọ́n wá ní òsè mistake mistake mo ṣe ọ̀dá akọ lágbájá ọ̀dẹ̀ sákòfin ìjọba wá bì ẹ̀sìn náà fara mọ́kọ̀ ọ̀gbọ̀n tó lọ́wọ́ náà ẹ̀ẹ́dùn bá wí lágbájá yìí kẹ́ẹ̀tún lè dá akọ ẹ̀ ó ní ìkẹ̀kẹ̀ tí wọ́n fà èyí tó wá fẹ́ fà kọ̀fà ìjọba ti ẹ̀sọ́ wípé sábà bulẹ̀ àbí kílẹ̀ ń pèrè ìsìn òun ni àwọn ọ̀gbà bẹ́ẹ̀ ní ọba gbé máìkì kan pé kọ́ lọ bẹ̀rẹ̀ padà ìtọ́ ọ̀sọ́ yẹn jọ̀má méjì lọ́rọ̀ lórí kí ni wọ́n dídá kọ́ tó ń mọ̀ dáàkọ̀ wọn kí wọ́n forí jù mí bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ń ṣe nǹkan olórí ẹ̀ wípé ìpinnu ọlọ́run ọba ni o. ó jẹ́ ìjọba ti ní kẹ́rì kọ́ ọ̀tàlẹ̀ ní ìsìn. yọ́ọ́ máa wá sọ tẹ́ẹ̀sì gbọ́ yé pé gbogbo tó ń ti máa sọ tẹ́lẹ̀ kò sí ìtọ́jà mẹ́. òun wáyé ló ti ń parọ́ náà. àfẹ́ẹ̀sìn tí èsì àfẹ́ẹ̀sìn lásìkò yìí ta ọmọ òun ọmọ rẹ̀ ẹ̀sìn lọ mú lọ. nǹkan ó kà tí ó ba ìmọ̀ jẹ́ mọ mímọ̀ bí ìmọ̀ rẹ̀ ti wọ́n pọ̀ tó lásìkò tá a wà yìí òní kéèyàn máa wá ìjẹ olórí kí o máa wá pò. já àti sọ̀rọ̀ ṣáì min hadithi abi rọ́bà rọ́bà rọ́bà ó ń sọ̀rọ̀ bí iná kò sàtàhàrì súnà alẹ́ ìmọ̀ràn. bí ẹ̀ báyìí ló sì ti máa tó lò láàrin yìí mọ̀ ń lọ o ṣùgbọ́n tí bá lọ tán gbogbo yín lẹ́ẹ̀tẹ̀ẹ́ gbogbo lẹ́fẹ̀ẹ́ bí kò mú yóò sì kò báyìí tó lè yóò lọ́kọ̀ báyìí káwa àti sọ́bà ìròyìn wọ́n sì pọ̀ tó gbé ọjọ́ ti lọ káwa sọ wípé náà ìyẹ́ jìbò tàjà gbogbo home àwọn wo lọ jẹ́ dandan náà wà ká jìnà sí jẹ́rì pẹ̀lú àwọn láàfà bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ́ọ̀ òun làwọn àdàkejì àwọn nǹkan tá a ti sọ yìí ẹ̀ntọ́jẹ́ wípé mọ̀sọ́dìrù tàlákì rẹ̀ kèrè kábà ti súnà tó bá fẹ́ bá yí sọ̀rọ̀ ẹ̀sìn kèrè sọ́rọ̀ wúrà ní ìwà yìí sọ̀rọ̀ ọdún kàtí ara pẹ̀lú jansakíkíkì ó ní àlìjànú èlùbọ́ àlìjànú èlùbọ́ lámọ́pẹ́ àlìjànú yẹn àwọn pẹ̀lú ọ̀lọ́dún kan ń jẹ jansakíkíkì ó sàwọ̀ bá ìmọ́mù ní òkú tó ní sọ́dárùn kọ̀dárùn lọ́ẹ̀tọ́ bá bá ní sí jù ọbárùn ọbáraka Ìsáàkùn ẹni ọ̀sáàkùn ẹgbẹ̀rẹ̀ ẹ̀lọ̀gbàwà, àbúrò ọ̀rọ̀ yìí, àníbí nípa, pọ́nà mú tó lára sí ìsáàkùn àfún, àbẹ̀lẹ̀ ẹ̀sáà òpòráwò lànà bí sáàdùwà ọ̀gbìn òpòrá afọ́fún gbé mú ayíradà àwọn tí wọ́n bá rí báyìí ẹ̀sìn ní kájìnà sí wọn àwọn wo àwọn alùlè dídárì wàtàwà àwọn aládàdá abú àwọn fẹ̀ẹ́nú tí ó sì tó pẹ̀pẹ̀ lọ́bí jẹ́ ọ̀dá jẹ́ àárọ̀ ní gbangba tí ó wà lórí ẹ̀ tí èsẹ̀ dágbà lórí ẹ̀ tí ó ti rẹ̀ pé lè ṣe ọ̀nà kódà gbogbo tí ẹrú wọn sọ páwọn nínú ìṣẹ̀lẹ̀ ilé ayé ẹwù ẹwù bíntín kàjá níbù mo jàdà fátà wọn ẹ̀mẹ́jù kò pẹ̀lú wọn irú ẹ̀ tí ẹ bá rí bá wọn ẹ̀mẹ́ gbọ́ fátìwà wọn àdúgbò sọ́gbọ̀n lọ́wọ́ àìwàsán lábàá wọ́n kúrò sọ́wọ́ àjọ kan ní wọ́n sọ fún ọ wípé làwọn ìdẹ̀jáàrì àfọ́fún àríkò ní nǹkan tí tún bà mí lẹ́rù fún yé tó mú dàjáàrì lọ sí wa o ń ah, sọ àbàtà gbé inú àríkò ti kàwùbáyì ó ń sọ lọ́dún ìnáma àfọ́fún àríkò nínú ọ̀yà mi àkọ́fún máa àkọ́fún àlà ummati al-a'immata al tẹ́lẹ̀ àbí ìbá lọ tán ìjọ bá mi lẹ́rù jù sẹ́yìn ọmọ yìí tí ìbá sí mọ́ òun ni àwọn tí wọ́n máa pèrà wọn láàfà aṣọ nínú sí ni wọ́n. wọ́n máa sọ wípé ayé ọmọ pẹ̀ ní màmù ayé ọmọ pẹ̀ ní àgbàfà yìí wọ́n máa wòràwọ̀ wọ́n máa tẹyànrìn àwọn ni wọ́n máa pè ní agbódògbà àwọn àjẹ́ in tó takọ̀ tọ́lọ̀ tí rẹ̀mì ànẹ́bì wọ́n ni wọ́n máa pèsè sí ní gbogbo ọgbà à ẹ̀rù ń bà mí àwọn mímọ̀ wá náà inú òun mẹ́ta lẹ́tì mọ́ra wò rẹ̀ àkọ́kọ́ alẹ́sùn káàmù ní pátádà jọmọ́ láàrin ọmọ́tẹ̀ ìta mú ti mọ̀dáwà rẹ̀ àwọn àkọ́kọ́ alìṣòkámù alìfásádà ó làwọn adarí tí wọ́n wáyé wá báyé jẹ́ àṣájú náà ni àwọn aṣáájú bú àdúgbò ẹ̀gbọ́n mọ̀ bá lórí wọn àwọn àmì wọ́n ni wùlàmáwù ìfásádà àti ìfájárọ̀ àti àwọn àfáàtọ̀jọ́ wípé ẹ̀hàn ayé ọ̀rọ̀ ni báwọn ló ṣe fẹ́ wà jẹ́yàn ọ̀dẹ̀ ní jẹ́yàn fún ọ̀rọ̀ ṣe wà mú jẹ́yàn kó tó mú tí kẹ ọ̀fẹ́ rọra tí wà kọ́kọ́ mú jẹ́ ọ̀sọ̀kọ̀ ẹlẹ́à wà kọ́kọ́ sọ́kọ̀ àjẹ́ báwọn ló ṣe fẹ́ láì ẹ̀sùn ọlọ́jọ́ tí ẹ̀ nìyẹn bá tẹ́ padà pé ọlọ́wọ́ àwọn ti dàrú o mọ́sáàsì pé jìlá ní banana island 15 ní lẹ́kí mẹ́jọ ní us èyí tí mọ́ pọ́ sí uk ọwá gbọ́dọ̀ ẹ̀bá yẹn ń lọ fẹ́ tì mí sí o gbogbo tí wọ́n dẹ̀ fi kówó ìjọ náà ní ọ̀pá ìjọba 78 lọ ọmọ tuntun lẹ̀gẹ́ tí mo fi ìgbóró kan àwọn dà Àlébì láwọn tẹ́rù ń bà wọ́n fún jù làwọn tó jẹ́ pé nígbàtí wọ́n bá gbọ́ àti ẹ́ kọ̀ntẹ́nà níbi mú wá fún yí. Wọ́n bà ní ẹ̀ ṣe ń dáfẹ́ ilé ọmọ ọ̀sán ilé, ilé ìdójú ẹ̀ dúdú yìí. Mo rò wáyé tí ìsán jù tọ́ ọba ti ṣe ọdẹ yìí 40 years kálù aláàrin tó já ọdẹ yìí nílé ẹwà mọ́ owó ìyàwó kékeré ṣéhù tíwọ́wọ́ kìí o yọ́ mọ́ wá sọ fẹ́ tí ó jẹ́ pé ààrẹ ẹ̀rin gbónúnà mú wà ẹ̀ àfàlàkọ́jẹ́ wá bàbá sọ̀rọ̀ yìí fún mi o nígbà lè ní owó yíjẹ́ àti bàbá lẹ́yìn ìlàwọ́ ọ̀fọ́ fún ṣùgbọ́n mo sì ń wò pé ẹ̀sà kò fún sùúrù torí ní ìtọ́dá mi lójú 37 years ni bàbá fi ti ṣe òun kó tó fọ́n jẹ́ náà tí yóò ní ìkóbà náà o tẹ̀gbẹ́ ẹ̀sẹ̀ tó lọ́wọ́ ní ìdí ju ti yàtì lọ kò ní ìkóbà wọ́n padà sẹ́yìn. àlọ́sọ̀rọ̀ àti ìpínlẹ̀ ìpàrọ̀ lọ́kàn rúra nínú ilẹ̀ Yorùbá ìnáyìí àwọn sọ pé ṣéwù lákà gbẹgbẹ ṣọṣọṣọ mo bá kọ́ ọ̀hún ẹ̀rẹ́ yìí sọ́sọ́sọ́ lọ àlùkùnmá mo bá ní aláwọ̀ ẹ̀ lọ mo bá ní ẹjẹ́ àlọ́ ilé ṣéwù kẹ̀mọ́ wì káàkì ẹ̀ lọ gbogbo mọ́ tàbádé wẹ̀ jọna. Ẹsẹ̀ pupa ibi sàárè bàbá rí bàbá jókòó ọ̀rọ̀ náà dorí kodo. Bàbá pọ̀ àwọn ẹni ọlọ́ni ọ̀sìn lọ́wọ́ bó tí bàbá yìí gbàtẹ̀ wọ́n láyé kí ni àwọn nǹkan ìmọ̀gà ẹ̀yìn lẹ́ka ṣùgbọ́n wọn jù tẹ́yìn náà mọ̀ pé wọ́n ti ṣe wọ́n tó kú lẹ́wọ́n ní áá ah! ní nǹkan ìmọ̀ àkọ́kọ́ ni wípé bàbá wọ́n lù àlọ́mọ́ kan alù àyẹ́ jẹ́ ọjọ́ ọjọ́ ọdún méje àtòsù méje àtọ̀sẹ̀ méje àti ọjọ́ méje àti wákàtí méje àti ìṣẹ́jú méje àti ẹ̀kọ́sì méje bí bàbá tí wọ́n á parí wọn á bóde wọn wọ níkà wọn wá wọn kàrá lè wọn wá gbé gàgà wọn lọ àárín ọjà wọn wá lùlù ìdùnnú pé ọlọ́run ti gbà sí àwọn láti gba bàbá òkè òpè láwọn náà torí a ti ń kí ọ̀ mo o tí ó bá fẹ́ lọ mọ́kà bó lẹ́sẹ̀ máa ń mà á mo ní ṣe bá àkọjá lẹ́gbẹ̀ẹ́ kàǹkà kan wájú ìta mo ní bẹ̀rẹ̀ máa já sí mọ́ká. Ọlọ́mọ aláwa. Mo ní gbogbo ìtaari náà yóò tún kó àwọn àmì kẹ́kẹ́ ìgbẹ́gbó ìlú àbàbà. Wọ́n láti ọlọ́run tẹnu ìsọ́nà bá. Wọ́n ní apá bàbá yìí. Àmì kan bẹ̀rẹ̀ àwa tẹ̀jú mọ́jọ́ kan bàbá wa bú ẹ̀rìn. Bàbá ń tọ́ra ẹ ẹ́ bìbí mi. Ẹ bìbí mi. Ṣé ẹ rí àpá yìí? Ẹ̀yà nẹ́bí mo ti gbà lẹ́yìn ògbó bá dírì sáyẹ̀nsì ni ibi tá a wà èèyàn gbọdọ̀ rẹ́rìn àdègọ́mìnà ó sì mọ̀ pé sáyẹ̀nsì mo ní lẹ́yìn ẹ̀dà ah, bádìrì bàbá náà ti gba àpá yìí ah, Mo wá ń fún ìmọ̀ pé wò lọ. Ẹni ó bá bá sọ́wọ́ wà àwọn èèyàn yìí. Ilẹ̀ yẹ̀ṣà Allah. Jọ̀mọ́ra, ọba lẹ́gbà fún nílà kan yìí kálífà àbàyáza láàrin òdodo àti irọ́ jọmọ́ ó kálukú wa náà dúró mà adárọ́mọ̀ wò gbogbo bá fẹ́ bẹ̀rẹ̀ bú wọlé tí ẹ̀gbọ́n wọlé ìfáà sí àwọlé bí wọ́n tó fi adá sí lónìí bí wọ́n lè pápá àti ọmọ máa ẹ̀gbọ́n pẹ̀lú káfíṣùúrù àti àwọn ìyáàrù tàgbékalẹ̀ yìí tẹ́sì sọ káfí mà wọ́n èyí tó parí láti kíni tó fi ròyìn wọn káfí mà wọ́n a mọ̀ pé àwọn àfa àrọ̀bàní yóò òlàwé lè kódà àwọn mọ̀ sọ pé ọlọ́run fún ní kọ̀bùlù kọ̀bùlù yìí pé báwo ni bá ti gbọ́rọ̀ wọn kódà kọjọ́ ta wọn yóò máa mọ̀ kó òótọ́ náà yóò kò sí ilé tako àṣà iná ṣùgbọ́n wẹ́ ètò àwọn ń ṣe iná kó lọ méjì àkóso rí ẹ̀ tí wọ́n bá ń bá àwọn àṣà ìrẹ́ ìtura màá bọ̀ lẹ́nu wọn ọlọ́run àjọ èṣù ó ti dìsáìn ayé wípé ẹ̀bá ti ń ṣe tiẹ̀ láyé ọ̀rọ̀ rẹ̀ fún ẹ̀bá ti ṣe tọ́lọ̀ láyé òní ọ̀rọ̀ fún ọlọ́run jáyé ọ̀rọ̀ fáwọn o. méjì àgbọ̀ ọ̀ méjì asọ̀nù méjì atasi àgẹ̀rẹ̀ kí n ta wọ́wá sínú ọgbà ìṣì jẹ́ àríwú kú mẹ́ méjì ọ̀jẹ̀ ìlera lórí jẹ́ ọjẹ́ ìfọ̀wánì. بحق لا حول ولا قوة إلا بالله العظيم هذا صلى الله وسلم على نبينا محمد ورسوله وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم